igbá tó ṣẹ̀fọ́ ní pàǹkàrà ìkòkò tó fọ́ gan làpáàdì àfọ́kù bíríkì òun lògúlùtò àlàkùdí òun làpólàgì ìgbàlẹ̀ wọ ò ní fọ́ ìkòkò àtijẹ́wọ̀ ọ̀sẹ̀ ní dàpáàdì láṣẹ Èdùmàrè ẹ kú kàlẹ̀ o ẹ kú ojúmọ́ ẹ sì kú ojúmọ́ mọ́ bí gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ mi láàárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ TV olúwatóbilọ́ba fáṣùgbà lórúkọ mi Mr Smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà mo dénà náà nìyẹn o ní dédé àsìkò yìí tá a sí tún jọ mọ́ fúnra wa tán ló ní bẹ́ńbẹ́ yẹ́kẹ́ lórí ìkànnì yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ àwọn ìròyìn ọmọ iléèwé ń bẹ̀rẹ̀ sí máa mú ń sì máa é kóbó gbọ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe wù mí níbi gbogbo tẹ̀ lójú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede mọ tv ẹ subscribe kẹ láìkẹ kẹ tó pin fáwọn ẹlòmíín lójú tẹ facebook kẹ lọ síbẹ̀ ẹ tẹ gbàgede mọ with aláwìyé adébáyọ̀ lọ́wọ́ ìsàlẹ̀ rẹ̀ bákan náà ẹ lọ sí tunu ti instagram ẹ máa rí ẹ tẹ gbàgede mọ with uh, underscore twenty two ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tó sì ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ gan lẹ́ máa lò láti fi kàn sí yàrá ìpolongo ọjà wà nírọ̀rùn ó ayéòfẹ́ já bẹ̀rẹ̀ sí mọ́ wọnú ìròyìn náà nu lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ nítorí àwọn ìròyìn yẹn ti wà ń bí wọ́n lé ti ń bọ̀ lójú méjèèjì ẹ jẹ́ ń sáré mú àwọn ìta gbangba ìwé ìròyìn wọ́n ti gbé jáde láàárọ̀ òní fún yín ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo wọ́n ráwọ́ tó àwọn bíi ẹgbẹ̀ta afurasí ọ̀daràn mú lásìkò ọdún nìkan bó ló ṣe jẹ́ ẹ omi ẹ̀wẹ̀ tó wà látàpá bí òní gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Olúwarótìmí Akérédolú ó wípé ìkìlọ̀ ńlá rèé o òun ó fìyà tó lọ́rìn jẹ àwọn ọ̀daràn tóun sì ní mú kékeré fún wọn ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ondo sọ nìyẹn lórí ọ̀rọ̀ àkọlù àwọn darandaran sí ìpínlẹ̀ rẹ̀ olótógẹ́ ọmọléèfì omi ń bí tó tún yọjú bọ́rọ́ bóde ó ní wọ́n ti ṣàlàyé ẹ̀ wọ́n ní ń ṣe ni àwọn ṣe ni Samuel Ortom ó sọ̀rọ̀ kan làwọn ẹgbẹ́ Fúlàní kan náà bá bẹ̀rẹ̀ sí fọ́n padà sí Ortom lórí bó ti ké síjọba àpapọ̀ pé ẹ kéde Macban àti Funam ní àwọn agbésùmọ̀mí ìyẹn ẹgbẹ́ àwọn darandaran àtàwọn ẹgbẹ́ Fúlàní ó ní kí ààrẹ Muhammadu Buhari kó kéde wọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí làwọn náà bá fọwọn ọ̀rọ̀ padà sí Ortom kí náà sọ ẹ gbọ́ láàárọ̀ ní lórí ọ̀rọ̀ Timothy Adégòkè Timothy Adégòkè Adédoyin ẹni tí í ṣe agbẹjọ́rò rẹ̀ ó ti fọ̀ sóde ó lẹ́yìn èèyàn lu ẹ mọ́mọ́ àdá Oríyọmí Hamzat lóhun gbogbo eléyìí tẹ̀ ń gbọ́ yẹn kí ló sọ ẹ gbọ́ lápá abẹ yẹn mí ẹ̀wẹ̀ tó tún yọjú bọ́rọ́ síta gbangba ń bí òun wọ́n tún ti ń fọ̀hún sóde wọ́n ní ọwọ́ ba ọmọbìnrin kan tó jẹ́ wípé ó máa kó àwọn obìnrin lọ fáwọn tó jẹ́ àwọn agbébọn ni wọ́n lá lọ kóbìnrin fún wọn láti lè mọ bá wọn lájọṣepọ̀ bó nìyẹn náà ṣe jẹ́ àtàwọn wo náà mú mọ́ wọn ẹ gbọ́ yẹn náà láàárọ̀ òní omi ẹ̀wẹ̀ tí ń dùnmọ́ múbòde láti bí ẹni tí ń ṣe àwọn ọkọ̀ hip-hop fọ̀hún sóde wọ́n níjọba àpapọ̀ lẹ́ nàìjíríà ẹ yéé máa hùwà àbùkù sáwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ń sọ tó dáa nípa akọ ipob lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ẹ gbọ́ yẹn náà lápá bí omi ẹ̀wẹ̀ tó tún yọjú bọ́rọ́ wọ́n ní awa ọkọ̀ èrò kan nípínlẹ̀ Ògùn ogun àlè ẹni tí ń yàn lódì ogun pa ogun ọkọ rẹ̀ pa bó ló ṣe jẹ́ ẹ gbọ́ yẹn náà lápá rẹ̀ yẹn omi ẹ̀wẹ̀ tó tún wá ń bí wọ́n wà wọ́n sọ fún wa ń bí pé àwọn darandaran bíi àádọ́ta ló ṣàkọlù sí abúlé kan eléyìí tí wọ́n ti ṣekú pààyàn lóńdó wọ́n yànnàná bọ́rọ̀ tún ṣe jẹ́ níbi ìta gbangba Daily Post ni mo sì ti mú un jáde ní déédéé àsìkò yìí tọ́ ọ̀dà náà ẹ jẹ́ àṣàyè lọ sókè lọ́hùn tá a bá padà dé àtẹ̀síwájú lónìí bẹ́ńbẹ́ yẹ́kẹ́ olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi Mr Smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà mọ́ ń bọ̀ láìpẹ́. èmi ni aláìlúwà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 olúwatóbilọ́ba fáṣùgbà lórúkọ mi lẹ́ẹ̀kan sí mr smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà àwọn ìròyìn yẹn ti wà ń bí wọ́n létè ń bọ̀ wọ́n tò lọ́wọ́ òwò àfi bí ọmọ iléèwé mo gbójú mi wọnú àwọn ìwé ìròyìn wọn ni mo níbo ìròyìn mi àkọ́kọ́ tààrọ̀ òní ó ti wá olóhùn ó jẹyọ wá láti inú ìwé ìròyìn Vanguard níbẹ̀ ni wọ́n sọ wípé àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo wọ́n náà ń ṣe gudugudu méje àti àyà mẹ́fà wọ́n ráwọ́ tó àwọn afurasí ọ̀daràn tó jẹ́ ẹgbẹ̀ta nípínlẹ̀ Ondo wọ́n ní kò dé níbi ẹgbẹ̀ta àwọn tó jẹ́ ọ̀daràn tí wọ́n ti gbámú lásìkò ọdún kérésìmesì sí ọdún tuntun eléyìí tá a wà nínú ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gágun fún ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo olóyè adétúnjì adélẹ́yẹ ṣe ṣàlàyé ọ̀rọ̀ nílùú àkúrẹ́ ó wípé ṣe é rí àwa ò rárá ni nítorí bá a mọ̀ pé àlàáfíà ló ló ṣe pàtàkì ikọ̀ àmọ̀tẹ́kùn sì tí wọ́n ń fojú rénà àwọn fẹ́kẹ́ mọ̀ pé èèmọ̀ ṣeré wọn láwọn bẹ̀rẹ̀ sí múṣẹ́ ṣe láàkú ọdún kálàáfíà lè jọba pínlẹ̀ Ondo wọn láwọn padà ráwọ́ tó àwọn ẹgbẹ̀ta wọn wá ń ṣàlàyé ọ̀rọ̀ síwájú wọn ní nígbà táwọn ń ṣe ètò kan tí wọ́n ń pè ní operation clean up ṣíṣe àfọ̀mọ́ phase seven olójúkeje wọn ní ibẹ̀ gan ló di pé àwọn ti kó gbogbo ipò àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn wọ̀nyí ní àárín oṣù kejìlá ọdún twenty twenty one wọ ọdún yìí wọ́n ní kẹ́ wá máa gbọ́ o kò mọ̀ mọ́ sípa aráwọ́ táwọn èèyàn yẹn nìkan wọ́n ní a tún gbẹ́sẹ̀ lé àwọn ọkọ̀ tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nípínlẹ̀ Ondo wọ́n ní kí náà fẹ́ fi àwọn ọkọ̀ yẹn ṣe wọ́n fẹ́ fi ṣàkọlù ṣòro nípínlẹ̀ Ondo ni àwọn ò ní mú kéke ọwọ́ ń fìdánilójú hàn pé wá bí o àlàáfíà ó túbọ̀ máa tẹ̀ wájú nípínlẹ̀ gómìnà tí mẹ́bẹ̀ àti ikọ̀ àmọ̀tẹ́kùn táwọn mú sí àwọn gírígírí nítorí pé ìjínigbé àbáàdì mímọ́ ṣàkọlù eléyìí tí ò nítumọ̀ kò nítumọ̀ wáyé mọ́ nípínlẹ̀ Ondo tọ́ ìròyìn yẹn ní sọ wípé àkè ń lajú ẹ̀ nílẹ̀ kí tàmọ̀lò kó ṣe bẹ́ẹ̀ kó tó kó wọ̀ ọ́ omi ẹ̀wẹ̀ tó tún yọjú bọ́rọ́ síta bí ni mo ti ń wo gómìnà pínlẹ̀ Ondo arákùnrin olúwarótìmí akérèdọlù ó wí pé ẹ mọ̀jẹ̀ atanra wa jẹ ẹjẹ́ àsọ̀rọ̀ ó lọ́rọ̀ tó ń ṣe fẹ́ sọ yìí ó lẹ́ kọ́rúkọ mi ti ń dì í ẹ wà á mọ̀ ó wí pé òun ṣèlérí ni fún àwọn èèyàn ìpínlẹ̀ Ondo wí pé òun yóò fojú àwọn ọ̀daràn tó lámbá pa níwájú òfin gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin olúwarótìmí akérèdọlù tó jẹ́ àgbà ọ̀jẹ̀ amòfin òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lásìkò tí ó ṣe àbẹ̀wò sí ọmọlẹ́gẹ́ ìyẹn agbègbè kan eléyìí tí wọ́n ní àwọn aráabí ti wá sọsẹ́ ìyẹn àwọn fúlàní léyìí ti bẹ níjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ nípínlẹ̀ ondo wá ṣàlàyé oníṣẹ́ rí àwọn tó jẹ́ fúlàní darandaran yìí àkọlù wọn pọ̀ jù wọ́n ti ń ṣekú pààyàn pọ̀ jù ó ní pàápàá nípínlẹ̀ ondo oníṣẹ́ fẹ́ run àwọn èèyàn tán mọ́ lórí ni làkèrèdọ́lù sọ àkèrèdọ́lù ní ẹ wò ó èmi gan ò ní wò ó ẹ sì mọ̀ pé wọn gbàgbàkúgbà nítorí pé ẹni bá gbàgbàkúgbà ó ìgbàkúgbà ó máa wọnú ẹ̀ wá àkèrèdọ́lù wá ṣàlàyé ó ní òun kẹ́dùn pẹ̀lú àwọn tẹ́mi wọ́n ṣòfò àwọn dúkìá tó bàjẹ́ ní agbègbè ọ̀mọ̀lẹ́gẹ́ ní ìpínlẹ̀ Ondo níbi àkọlù àbádì táwọn darandaran Fúlàní kan ṣe sí wọn bẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé àti kọ́kọ́ mú ròyìn yẹn wá fún yín wípé ń ṣe ni àwọn èèyàn agbègbè náà tí wọ́n ṣàlàyé pé àwọn fúlàní darandaran kan ló jẹ́ pé wọ́n máa kẹran wọ́n jẹko tí wọ́n sì wá bá èrè oko wọn jẹ́ eléyìí táwọn ò sì gbà á láàyè fún wọn mọ́ nítorí wọn a máa kó kádàdá ní pé dandan láwọn gbọ́dọ̀ fi màálù wọn joko wọn ni wọn ní ṣùgbọ́n níbi ọ̀rọ̀ dédú yìí ló wá jẹ́ pé wọ́n á padà wá gbẹ̀san àìfààyè gbọ̀jẹ̀gẹ́ eléyìí nínú ìlú náà gẹ́gẹ́ bí ẹni tí ṣe ọ̀gágun fún ikọ̀ àmọ̀tẹ́kùn tó náà wà bẹ́ẹ̀ tó kọ̀wọ́rì pẹ̀lú gómìnà yẹn akọgun tó jẹ́ adélẹ́yẹ ó ṣàlàyé pé ẹ wo ìwà búgbà òlélẹ́yìí táwọn fúlàní darandaran yìí mọ̀ tó wù sí agbègbè yẹn nípínlẹ̀ ondo lọ́wọ́ kan náà ni kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ondo náà kọ̀wọ́rì pẹ̀lú gómìnà fúnrẹ̀ lọ síbẹ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí í mirí wípé ha àkọlù ńlá lélẹ́yìí o látọwọ́ àwọn darandaran fúlàní wọ́n níbo la fẹ́ bá yàrá já ìwé ìròyìn punch ó punch ẹ̀ síta gbangba wálíà láàárọ̀ òní omi ẹ̀wẹ̀ tó tún yọjú bọ́rọ́ bí tó farapẹ́ eléyìí tí mo kà lẹ́ẹ̀kan òun ìwé ìròyìn daily post ló gbé wọ́n ní kẹ́ ẹ máa gbọ́ ó ju àádọ́ta àwọn darandaran fúlàní lọ tí wọ́n kó bọn ak forty seven kọ́ra tí wọ́n sì ya wo abúlé kan eléyìí tí à ń pè ní ọmọlẹ́gẹ́ yìí ní ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n ṣekú pa adarí abúlé wọ́n ṣekú pa ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n tún wá jólè wọn run wọ́n ní dúkìá ṣòfò pọ̀ jù wọ́n ní eléyìí gan ń jẹ́ kójú lérò tómi sì ń ṣẹ́wẹ́lẹ́ lójú ẹni wípé àkọlù bú lélẹ́yìí látọwọ́ àwọn darandaran o nínú ìròyìn yẹn ni wọ́n ti ní ibo ni àwọn darandaran fúlàní ti ń rìbọn ak forty seven tí wọ́n fi ń ṣàkọlù àbáàdì nítorí báwọn èèyàn agbègbè náà fààyè kí wọ́n máa kẹ́ran jẹko lágbègbè ọ̀dọ̀ wọn ìròyìn yẹn pọ̀ fẹ̀ ó gùn Daily Post ó gbé e jáde láàárọ̀ òní ẹ̀jẹ̀ máa ń kó lápá bẹ̀ ìyẹn nípínlẹ̀ Ondo kí n sì tún máa gba ìpínlẹ̀ míì lọ ìròyìn kan ló tún jẹyọ síta ń bí ó fẹ́ fara pé ọ̀rọ̀ àwọn Fúlàní níbẹ̀ ni àwọn Fúlàní ti padà fọ́hùn ọ̀rọ̀ padà sí ọ́tọ̀ọ̀mù wọ́n wí pé ẹ wò ó àwọn òwà tẹ̀pa àwọn òsì wá gbẹ́nu wa dákẹ́ lórí ọ̀rọ̀ tí ó tọ̀ mú sọ níbi tó ti ń fa sọ ìjọba àpapọ̀ pé ìjọba àpapọ̀ ẹ kéde àwọn mákìbáànù ẹgbẹ́ kan ni eléyìí tí wọ́n ń da ẹran ó ní ẹ kéde wọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí àti ẹgbẹ́ àwọn fúlàní gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tí wọ́n fi ń lẹ̀ yìí lápè gómìnà Samuel otom ti ìpínlẹ̀ Benue òun ló ti kọ́kọ́ ké gbàjáde síjọba àpapọ̀ lẹ̀ Nàìjíríà pé ẹ̀yin náà rí ti ń ṣẹlẹ̀ láwùjọ ẹ sì rí táwọn Fúlàní jẹ́ ń fojú àwọn èèyàn rí nítorí ìdí èyí ẹgbẹ́ ti Miyetti Allah yẹn ni eléyìí tí wọ́n ń pè ní magbanu ẹgbẹ́ ti Funamu ni eléyìí tí wọ́n pè ní ti Fulani National Movement wọ́n ní ẹ tètè kéde wọn bí agbésùmọ̀mí gbogbo eléyìí tíjọba ń ṣeun tán kéde àwọn kan pé àwọn agbébọn kan agbésùmọ̀mí ọtọọmù ní pé kò ì tó àfìgbà tẹ ẹ bá kéde àwọn fúlàní gẹ́gẹ́ bí àwọn agbésùnmọ̀mí gangan ó wá ṣàlàyé ọ̀rọ̀ síwájú lórí ẹ̀ àmọ́ ńgbà tí àwọn ẹgbẹ́ ti fúlàní wọn sọ̀rọ̀ wọ́n ní pàgà gbẹ́nu ẹ sọ̀hún ni wọ́n sọ fún ọtọọmù wọ́n ní ìwọ gangan ni adarí wọn tó sì jẹ́ abẹ́sẹ̀káwọ́ fún àwọn tó jẹ́ agbésùnmọ̀mí wọ́n ní òòrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń kó sábẹ́ ni tí ó sì ń dà gbororú tí ó jẹ́ jàgídíjàgan ọ̀rọ̀ pọ̀ nínú òwe yìí Vanguard ló gbé jáde lójú òpó ẹ̀ tí mo ti ń kà á sóde láàárọ̀ òní omi ẹ̀wẹ̀ tí mo tún yọjú bọ́rọ́ tí mò ń rí ó ń lọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Timothy Adégòkè ìròyìn Timothy Adégòkè yìí ó kí pọ́pọ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tí Oríyọmí Hamzat ti sọ ìròyìn gbé jáde níbi tí wọ́n ti ní agbẹjọ́rò Adédoyin ó sọ̀rọ̀ ó wí pé ẹ̀yin èèyàn ìlú ẹ mọ̀mọ̀ lórí Yọmí Àmùsáàtì lóhùn ó ló ti rí CCTV eléyìí tó sọ pé ó ń ṣàfihàn ẹni tí í ṣe Adédoyin pé òun gan wà ńbẹ̀ lásìkò tí wọ́n ní wọ́n ṣekú pa Timothy Adégòkè nínú ìròyìn yẹn ẹni tí í ṣe agbẹjọ́rò fún fún ẹni tí í ṣe Williams òun ló wá ṣàlàyé ìyẹn Abíọ́dún Williams ló wá ṣàlàyé pé ṣe rí ọ̀rọ̀ tó rí Yọmí Àmùsáàtì tó bẹ̀rẹ̀ sí lọ gbé sójú òpó ayélujára táwọn èèyàn bẹ̀rẹ̀ sí wá kó jẹ ó ní rọ́ńlá bàǹtàbàǹtà ni ó ní kò mú kéke ó ní sẹ́yìn ti gbọ́ lẹ́nu ọlọ́pàá ni àbẹ́ ti rí díẹ̀ wò pé lóòótọ́ lọ̀rọ̀ rí oníṣẹ́ máa wo oníbàárà tóun tó jẹ́ dókítà Rahmon Adédoyin tó ní ilé ìtura Hilton Hotel ó ní ọwọ́ rẹ̀ mọ̀ọ́mọ́ oníṣùgbọ́n ẹja máa bá bọ ó ní ẹni bá lọ bá lọ ẹ ló bá dé ni òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí oníṣùgbọ́n o eléyìí tó Yomi Hamzat ti ń sọ yẹn ó ní págà ó ní ẹ jẹ́ kí ìwádìí kọ́ parí ara ẹ̀ onígbà náà lẹ́tọ̀ọ́ wá mọ̀ ní òótọ́ eléyìí ti ń bẹ níbi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní ẹ má fèrè igi yóbìlà lọ̀rọ̀ yẹn ń sọ tọ́ oníròyìn wá gbójú kí ó gbójú wọlẹ̀ ó mí kanlẹ̀ ó ní ọlọ́run wọn Vanguard ló jáde bákan náà láàárọ̀ òní omi tí tó ní kí ló tún ṣẹlẹ̀ ikọ̀ IPOB ó nàka síjọba àpapọ̀ ó wípé ìjọba àpapọ̀ nàìjíríà yéé ṣe àwọn adarí ẹlẹ́sìn tìbásìbò mọ́ nítorí ọ̀rọ̀ Nnamdi Kanu wọ́n ń sòótọ́ ọ̀rọ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí dojúkọ wọn oníkọ̀yẹ ríkọ ti eléyìí tó ń pè fún ìlú olómìnira ti Biafra tamọ̀ sẹ́pọ̀ òun ló ń sọ fúnjọba àpapọ̀ pé lọ já mi kọ́ ọ sì lọ dá mi lápọ̀ tí ó yọ̀ kọ́ lọ dá mi lápá kaná nítorí wípé ọ̀rọ̀ ti Mazi Nnamdi Kanu àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí ó ń sọ̀rọ̀ ní ọ̀nà tí ó sì ègbè sí Nnamdi Kanu tó wá fẹ́ máa fojú wọn winá yìí ó kù díẹ̀ káàtó wọn ni àwọn èèyàn ọlọ́mọ lápè wọn mọ́ lọ sí ẹ̀sẹ̀ èèyàn Ọlọ́run o nínú àtẹ̀jáde náà eléyìí tí wọ́n fi sóde látọwọ́ akọ̀wé ìpolongo wọn Emma Powerful òun ló ṣàlàyé oníjọba alẹ́ Nàìjíríà ẹ̀yẹ́ wùwà àfojúdi gbà ó wá ṣàlàyé ńlára àwọn ìránṣẹ́ ọlọ́run eléyìí tí ẹ pé ìjọba àpapọ̀ lẹ́ nàìjíríà tó fẹ́ máa fi ojú wọn gbolẹ̀ olóòní reverend father ejike baka ó àti reverend father emmanuel obima ó ní tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ebube muso ó wá ṣàlàyé ó ní ṣùgbọ́n o àfi kíjọba àpapọ̀ tán tètè lọ já mi ó nítorí àwọn ti gbọ́ pé àjọ dss wọ́n ti ń ké sí báyìí wípé kó wá sọ tẹnu ẹ̀ lórí kíni ẹ gbọ́ yẹn náà ńgbà ọba tó yá ńgbà bá kàròyìn ọ̀sán fún yín lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ̀ Vanguard ó gbéròyìn yẹn jáde lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo wa láti lè mú ká wọ́n kọ́ ni o mo sì kà á jáde bí wọ́n ṣe kọ́ omi ẹ̀wẹ̀ tó tún bẹ lápá bí níròyìn yẹn ti ń sọ̀rọ̀ ó wí èsì ò ìṣẹ̀lẹ̀ míì tó ṣẹlẹ̀ àwọn agbébọn wọ́n tún ṣàkọlù wọ́n sì ṣekú pa ọba aláyé kan ní Imo wọ́n ṣekú pọba aláyé kan láàkó tí ń rìnrìn àjò lánàá ní òpópónà kan lélẹ́yìí tí wọ́n pè ní y junction ní ibomiri ní ọlù níjọba ìbílẹ̀ ọlù nípínlẹ̀ Imo wọ́n ló ń lọ pẹ̀lú ọmọdébìnrin rẹ̀ kékeré kan ni ní àsìkò tí àwọn agbébọn tí wọ́n kàn dá lọ́nà nínú ọkọ̀ eléyìí tí ó gbé dání eléyìí tí ń ṣe Range Rover wọ́n ní nígbà tó yá wọ́n jí ọba aláyé ìgbé lọ ìgbẹ̀yìngbẹ́yìn gẹ́gẹ́ bí ìwádìí àwọn ròyìn wọ́n ní wọ́n ìmọ̀ kọ ọba aláyé ọ̀hún fúnra ẹ̀ náà kódà wọ́n kàn sí alukoro fúnléṣọ ọlọ́pàá eléyìí tó ṣàlàyé fún wọn pé ẹ wá bí òun sì fẹ́ fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ tán yányán kóun tó wá gbé sí ọ̀rọ̀ padà sóde ṣe wọn ìròyìn yẹn náà tó kọni lómi inú pé lórílẹ̀‐èdè nàìjíríà ibo là ń lọ Platform Times ó gbé jáde bẹ́ẹ̀ láàárọ̀ òní obìnrin kan mọ̀ tún rèé nínú ìwé ìròyìn Platform Times kí lobìnrin yẹn ṣe ó fọgbọ́n tan àwọn obìnrin lọ báwọn agbébọn kan lè mọ báwọn lájọṣepọ̀ ọwọ́ rẹ̀ padà ṣẹ́gi ọwọ́ pálábẹ̀ ṣẹ́gi o obìnrin kan ni eléyìí tí ó sì tan àwọn ọmọ tó ń gangan fún rẹ̀ bí tó jóbìnrin àwọn ìbátan wọn ni àtàwọn obìnrin míì tó sì máa ń tẹ̀ wọ́n lọ sọ́dọ̀ àwọn agbébọn kan lè báwọn lájọṣepọ̀ ní Kaduna ọmọbìnrin ọ̀hún ló jẹ́ ìyàwó ilé Mariam Abubakar òun lọ́wọ́ ọlọ́pàá bà eléyìí tó jẹ́ ẹ̀ka ọlọ́pàá ti ń fimú fínlẹ̀ lórí ìjínigbé àtàwọn ìwà bímí ní agbègbè náà wọ́n ní ní abúlé galandinmawa ó ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n fara ṣèkó sí nípínlẹ̀ kaduna nínú ìwé ìròyìn platform times ló wá ṣàlàyé ó ní mariam òye olóòló jẹ́ wípé ní ìjọba ìbílẹ̀ zamangari eléyìí tó wà ló ti padà wá ń tẹnukà wípé òótọ́ ni òun máa ń tẹ àwọn obìnrin lọ kódà àwọn ọmọ tòun tó jóbìnrin òun tẹ̀ wọ́n lọ eléyìí tó jọ́mọ mọ̀lẹ́bí òun tó tàn lọ ó ní àdó àwọn agbébọn ni láti lè bá wọn lájọṣepọ̀ lọ́wọ́ kan náà ló wá ṣàlàyé ó ní wọn a máa fóun lówó ó ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà yẹn twenty thousand naira òun lòún máa ń gbà lọ́wọ́ wọn ó ní tó bá ti yá wọn fi ọ̀kadà alùpùpù wọn fi gbìyànwọ́ gbó ó wá ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí i lórí ẹ̀ àmọ́ lọ́wọ́ kan náà ni ọlọ́pàá ni wọ́n tún gbá àwọn míì náà mú tí wọ́n ń wúrú wà bẹ́ẹ̀ lára wọn ọ̀nà àti rí Fatima Jubril eléyìí tán ni òun máa ń lẹ̀ ní àpòpọ̀ ọmọ ọ̀rẹ́kùnrin rẹ̀ ni láti bá wọn tó kó àwọn èèyàn wọgbó lọ bá wọn tó jẹ́ agbébọn kí wọ́n lè róbìnrin sára rindin ẹni tó torúkọ ẹ̀ ń jẹ́ Muslim Abubakar olóko ẹ̀ wọ́n ṣàlàyé pé òun àti Fatima Jubril ọ̀nà jọ ń múṣẹ́ yìí ṣe ní agbègbè sámúngẹ́rì níbẹ̀ náà ni wọ́n ti ní wọ́n ń kó àwọn obìnrin lọ fáwọn agbébọn ẹ wá ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí i náà tó gbá obìnrin míì mú wọ́n ní Jumai Ibrahim lóbìnrin míì eléyìí tó náà tó máa ń káwọn obìnrin lọ fún àwọn agbébọn ẹni ọ̀ǹgàn fún rẹ̀ náà tó fara rẹ̀ jọ̀wọ́ fún agbébọn ní agbègbè náà wọ́n ní olórí àwọn agbébọn kan bẹ̀ òun tiẹ̀ ni ó fara rẹ̀ jẹ̀ fún ó ṣàlàyé ńgbà tí ọwọ́ ọlọ́pàá bá ó ní ẹ̀ ẹ má bínú kì ṣẹ̀bi òun náà ó ní wọ́n ti dún mọ̀húrú mọ̀húrú mọ̀ pé wọ́n pàǹdà lónìí ló yẹ kó kúkú mọ fẹ́ eléyìí tó jẹ́ adarí àwọn agbébọn ní agbègbè náà àti wípé wọ́n ti padà sí ọṣẹ́ sí àwọn rí ó ní ṣùgbọ́n òun fẹ́ kí ààbò wà lórí òun àtàwọn mọ̀lẹ́bí òun ló ń ṣe ń bá lájọṣepọ̀ táwọn sì jọ ń fẹ́ra wọn ẹ̀wò ìròyìn yẹn pọ̀ fẹ̀ wọ́n ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún fúnra wọn yẹn níyàwó lẹ́yìn ìgbà náà tó ń ṣèyí gbogbo ẹ̀ náà ó kúnnù ìwé ìròyìn Platform Times láàárọ̀ òní wọ́n kọ́ ni mo sì kà á jáde ní dédé àsìkò yìí omi ẹ̀wẹ̀ tí ń tún máa mú kà lápárí awakọ̀ kan ni nípínlẹ̀ Ògùn ń ṣe ni ó gún àlè ọkọ rẹ̀ ó gún pa ni gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọmọ ọdún méjìdínlógójì kan tó pẹ̀ ń jẹ́ Daniel Udoh òun ló gún ọkùnrin kan pa eléyìí tí ó jẹ́ ọkọ fún ẹnìkan tí ń yàn lálẹ́ Udoh òun ni wọ́n ṣàlàyé wípé ó gún Amaka Umonko yànmọ̀yànmọ̀ lọ́rùn ní láyà ní títí tìyẹn tó fi gbẹ́mìí mì kí ló fà á wọ́n ní Amaka kó tó di pé ó gún pa òun ni ó wá sí ọ̀dọ̀ udo tó sì wá sọ fún udo pé wá bí ìwọ òun lájọṣepọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú aya mi wọ́n ní kí ló sọ yìí sí nìbínú bá ta lariwo bá sọ ibẹ̀ ló ti mú ọ̀bẹ tó sì gun tó gun tó gun tó fi ṣekú pa á alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ó fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ wípé ẹ wò ó lọ́jọ́ Ẹtì gangan òun ni wọ́n gbà mú ní Ọ̀tà níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà wọ́n ní ṣùgbọ́n o ó ti padà jẹ́wọ́ díẹ̀díẹ̀ níbi ọ̀rọ̀ dé dúró wọ́n ní wọ́n ti tàkùtù ẹ̀ lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ní eléwéran wípé ìwádìí tó lọ́rìn yóò bẹ̀rẹ̀ lóní bẹ̀mbẹ̀ yẹ́kẹ nítorí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Láàrin Bánkọ́lé ti ní afurasí náà a kò gbọ́dọ̀ lọ ẹyin láláì jìyà lórí ìwà abú eléyìí tí wọ́n ló wù yìí Daily Post náà ló gbé ẹ wo ìròyìn ẹ̀yin a ti kà á fún yín náà nìyẹn a ò lè ka gbogbo ẹ̀ tán ìwọ̀nba tá a kà yín náà ẹ jẹ́ á dání fún tààkò ìyá tó máa gbọ́ ọ̀pọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn míì náà ń bọ̀ bá di láìpẹ́ láì tá a bá ń kàròyìn àpapọ̀ fún gbogbo wa ṣùgbọ́n ká tó bọ́ sábàá kejì lórí ètò yìí ibi tá a ti yànnà láwọn kọ̀rọ̀ kan ọ̀rọ̀ adégòkè àáyànnà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àmọ̀tẹ́kùn pẹ̀lú òdò àáyànnà ọ̀rọ̀ tó tún ní nǹkan ṣe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 ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún látàpá abẹ yẹn lórí ètò ojúmọ́ aláyọ̀ náà la sì ṣe bẹ́ẹ̀ tá a wà ayé ò fẹ́ ní ẹ mọ̀ a máa ń fún yín tán lórí bẹ̀m̀bẹ̀yẹkẹ zazu zẹ̀. ọ̀dà náà ìròyìn kan eléyìí tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jọyàn nàná ọ̀rọ̀ tó nìkan ṣe pẹ̀lú Timothy Adégòkè lórí ikú ẹ̀ Oríyọmí Hamzat ó jáde síta ó fọ nǹkan sóde ó wí pé ah ẹyin ṣe ni òun mọ̀ ti rí cctv àwọn ti rí o eléyìí tó ṣàfihàn bí wọ́n ti pa timothy adégòkè agbẹjọ́rò fún adédọ́yìn tó ní ilé ìtura hilton yẹn òun náà wá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó wípé ẹ̀yin aráàlú ẹ mọ́ gba oríyọmí hamzat gbọ́ o ó wá ṣàlàyé ọ̀rọ̀ ó ní ìdí abájọ ni wípé ibo ló ti rí cctv tiẹ̀ àti pé gan oníkan sì ní sùúrù o ká jẹ́ kí ọlọ́pàá kí wọ́n sọ tiwọn lórí ẹ̀ kí wọ́n sì fi léde tán yányán lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ̀ àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan wọ́n ní bójú ò bá rí ẹnu yìí wí làwọn kan sọ àwọn kan ní ìyẹn túmọ̀ sí wípé ẹ kò sí mọ́ fún wèrè lọ́kọ́ wọn lọ́dọ̀ ara ẹ̀ náà ẹni ó kọ́ sí ìyẹn bẹ́ẹ̀ lápá rẹ̀ ṣùgbọ́n jẹ́ wọ́n á máa mú síwájú sí nínú àlàyé tó wà nóró yẹn agbẹjọ́rò fún ẹni tó ní hilton hotel ìyẹn Rahmon Adédọ̀yìn ti Abiodun Williams ó wá sọ̀rọ̀ ó wípé ṣé ẹ rí Oríyọmí Hamzat yẹ kán tètè lọ gbé e. ó wípé kán gbé e. kí iléeṣẹ́ ọlọ́pàá DSS kí wọ́n sì bẹ̀rẹ̀ sí pòlọ́fun pọ̀ kọ́ wá ṣàlàyé wọ́n nítorí ibi ó ti bẹ̀rẹ̀ sí ṣe àwọn èèyàn lọ́nà kiri ìgboro wọ́n léyìí ti ga jù ó ti gan tí ó jù ó sọ̀rọ̀ gan lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ní irú Oríyọmí Hamzat ohun àwọn kan ní a máa ṣèwádìí gbogbo ṣe ṣe kó ti ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ibi ọ̀rọ̀ dé dúró wọ́n níwádìí ọ̀nlọ náà ni ó ń lọ sọ́wọ́ iwájú náà ni kí ìdájọ́ òdodo kó sì lè jẹyọ wọ́n lòun ló fà á àwọn kan ní bíyàn ò bá máa ké tantan bẹ́ẹ̀ sóde ó ṣeé ṣe kí rọ̀rọ̀ bẹ́ẹ̀ kó di eléyìí tán bò mọ́lẹ̀ pé kó má bàa wá di bíbò mọ́lẹ̀ èyí pé òun ló ṣe gbà kí wọ́n tètè sapá sakete yan lórí ẹ̀ náà ẹ wo ojú wo lẹ́yìn fi wò ó lórí ẹ̀ ọ̀rọ̀ tí ó jẹ jáde nínú ìròyìn yẹn lórí ọ̀rọ̀ Timothy Adégòkè ojú ò lẹ fi wò ó ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé àṣírí gbọ́dọ̀ tú tán yanyan ló ní bẹ̀m̀bẹ̀ yẹkẹ nítorí àyòfẹ́ Adégòkè Timothy Adégòkè ikú ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ ẹ rí bí bàbá gbàgede ìmọ̀ fún rẹ̀ bí ti ń sáré sókè sáré sódò láti wádìí kí ní ṣẹlẹ̀ gangan láti fìdí òótọ́ múlẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀hún nítorí pé a lè tún perú wọn ní ajàfẹ́tọ̀ọ́ láti mú kí ìdájọ́ òdodo kó farahàn tán ni bó ti jẹ́nu lápá abẹ́ wọn. ọ̀dà náà ẹ jẹ́ kí n tún wá mú báyìí látàpá bí lórí ọ̀rọ̀ àwọn àkọlù àwọn tó jẹ́ darandaran nípínlẹ̀ Ondo wọ́n ní wọ́n ju bí àádọ́ta lọ Fúlàní tí wọ́n gbébọn AK-47 ìbò náà ti rí i wọ́n ṣàkọlù wọ́n jó ilé àwọn èèyàn lọ rẹ́rẹ́ rẹ́rẹ́ wọ́n ṣekú pa àyàn rẹpẹtẹ wọ́n tún ṣekú pa adarí abúlé agbègbè náà ẹ̀yin náà wá wò ó nípínlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ́mí lọ́gbẹ̀mí lára ẹ̀ ló jẹ́ pé ikọ̀ àmọ̀tẹ́kùn wọn ṣàlàyé wọ́n ní ní ìpínlẹ̀ Ondo lápapọ̀ fásìkò ọdún ọ̀rọ̀ tá à ń sọ yóò tí wo oṣù kan ẹnu òpin ẹnu oṣù tá a kọjá yìí tó dàrú kọjá yìí léyìí ti ṣe twenty twenty one oṣù kejìlá ẹ̀wọ̀ ọdún tuntun tá a wà náà wọ́n ní wọ́n gbẹ́ èèyàn wọ́n gbẹ́ èèyàn mú èèyàn tó tó six hundred náà ti gbá mú five hundred ọkọ̀ eléyìí náà fi wà burúkú nípínlẹ̀ Ondo ìyẹn túmọ̀ sí wípé èyí léjú kò sì dáa kò yẹ kó rí bẹ́ẹ̀ o nítorí nílẹ̀ Yorùbá mo máa ń sọ ọ́ bá a bá ti ń wò sùn wọ́n ní ẹ̀ ń bá wò sùn tààrẹ̀ ó bá wò sùn tààrẹ̀ ó sì bá dákẹ́ ni níbi ọ̀rọ̀ dé ó gba akitiyan gbáà a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn ọkọ̀ àmọ̀tẹ́kùn iṣẹ́ ti wá ní báyìí pé a ti ń rí àǹfààní wọn ó ṣe pàtàkì bá àbá wa lọ ní kọ́ ẹ wò ó nípínlẹ̀ Ondo wọn ní ń ṣe ni wọ́n tó kó àwọn ọmọ ológun kúrò wọ́n kó àwọn ọmọ ológun kúrò láwọn ibi tó jẹ́ àwọn ibùdó tó ṣe pàtàkì ṣe pàtàkì lára ẹni ti àwọn ibùdó ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n ikọ̀ àmọ̀tẹ́kùn ni ẹ kó lọ síbẹ̀ pé ẹ lọ́mọ dáàbòbò káwọ́ kó wá mọ̀ sí ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ sọ fún wa bó o lọ̀rọ̀ nǹkan ṣe rí ẹ̀sìn rí gbà fẹ́ gbé àmọ̀tẹ́kùn kalẹ̀ ọ̀rọ̀ kọ́kọ́ di rínre wàhálà kọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀ wọn gbà ìwọ gbà má gbà ló kọ́kọ́ di wàhálà ṣùgbọ́n kókó tí a fẹ́ fàyọ ń bi ni pé iṣẹ́ ṣì pọ̀ láti ṣe ká mọ́ lọ rò wípé ẹyin àwa káwá jókòó ká fẹ̀yìntì irọ́ kì í sàákò yìí ilẹ̀ Yorùbá bàbá fẹ́ kí ìyàwó jẹ́ àgbẹ̀ agbọ́dọ̀ ṣakitiyan tó tó tó nípọn gidi lójú méjèèjì nítorí pé ohun tó yẹni ló yẹni okun ọrùn ọ̀jáde ẹ bó bá sì ayáde àní kò lè yẹ ti ń fà á ìyẹn bẹ́ẹ̀ lápá abẹ àwò gédéńgbé omi ẹ̀wẹ̀ tó tún wà ní tó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn fúlàní wọ́n ní àwọn obìnrin wọn lọ máa kó àwọn obìnrin míì lọ fún àwọn tó jẹ́ agbébọn láti mọ alájọṣepọ̀ ọ̀dà <laughs> ìyẹn túbọ̀ sí wípé àwọn tí ó jẹ́ ọ̀daràn wọ̀nyí àwọn èèyàn kan mọ̀ wọ́n ìjọba ò tí ì fẹ́ mú wọn ni tíjọba bá fẹ́ mú wọn ìrọ̀rùn lélẹ́yìí àwọn obìnrin tí wọ́n mọ ipa ọ̀nà tí wọ́n ń gbà á dọ́dọ̀ àwọn agbébọn kí ló dé táwọn ọmọ ológun ò lè débẹ̀ olóbí ọ̀rọ̀ kan tí mo fẹ́ mú jáde ńsìn tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Samuel otom tìpínlẹ̀ Benue gómìnà Benue ó sọ̀rọ̀ kan ó wí pé àwọn agbébọn wọ̀nyí tẹ̀ ń wò àwọn Fúlàní àwọn Fúlàní àti àwọn darandaran ó ní kí ìjọba kó kéde wọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí ó ní bí ìjọba ò bá kéde wọn bí agbésùmọ̀mí ó ní ìjọba ò ṣe tó ó ní eléyìí tí ìjọba kàn kéde àwọn agbébọn lásán tó kàn pé àwọn agbébọn ó ní agbésùmọ̀mí ni wọ́n tó ṣe kéde wọn yẹn ó ní yẹn ò yẹn ò tí ì jẹlẹ̀ ó ní ká lè rí eléyìí tó jẹlẹ̀ ó láwọn tó jẹ́ darandaran yẹn kó kéde wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí agbésùmọ̀mí àtàwọn fúlàní níbi ọ̀rọ̀ wá dé dúró àwọn náà wá sọ̀rọ̀ padà sí ọtọ́ọ̀mù pé àwọn agan ọ̀gbẹ́ni wa dákẹ́ kó gbẹ́nu ẹ sọ̀hún ìwọ gan-an ni adarí wọn náà sọ fún ọ̀tọ̀ọ̀mù bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá wo lẹ̀ táwọn ẹnu ọkọ́ ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì tiro sí ọ̀jọ́ra ẹjá wo ẹjá ti bẹ̀yẹn wò ó gbogbo ìròyìn ẹ̀yìn náà lè bẹ̀rẹ̀ sí máa fi sọwọ́sọwọ́ ṣàlẹ̀ bẹ́ẹ̀ tí ń wò ó lójú ẹ̀rọ amóhùnmáwòrán yẹn ẹ sọ èrò ti yín lọ́kàrà yín kí tún ni àwọn ìgbésẹ̀ tẹ́ rò pé ilẹ̀ Yorùbá gan lè gbé tí ìtẹ̀síwájú ó fi dé tásì lè fi yọra wa kú òun oko ẹrú ìṣekúpani àbáàdì ẹ wo mo máa ń sọ kínní kan àwọn tó kàn lọ́mọ̀ àwọn tí àwọn fúlàní kan ti gbẹ̀mí àwọn èèyàn wọn lọ́mọ̀ àwọn tí darandaran ti ṣe wọ́n ní sìgbà lásìkò náà mọ̀ àwọn tí wọ́n ti gbé àpá látara ẹ̀ ni wọ́n mọ̀ ẹlòmíì wọ́n ti sọ di èrò ẹ̀yìn jẹ́ pé kọ́lọ́n jẹ́ ó tún lè mú mọ́ láyé ni pẹ̀lú dúkìá ẹ̀ tó ti bàjẹ́ ẹ kò ní jù báyìí kò ní gùn kọ́ fẹ̀ kọ́ pọ̀ wọ́n ti wọ́n ti kọ́lé yín bí òjú méjì lọ́ba ilé bẹran jẹ ó ti tàn ojúmọ́ aláyọ̀ lẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ níkànnì BGI TV màmá wípé àìmọ̀dé mọ̀ọ́kẹ́ ìpé ìpéjú làlá fìlà bí fìlà bá kọjá àpé ìpéjú adibaba ṣé ò sí nǹkan ibi yìí láti mọ̀ rí bẹ́tẹ̀ kódà gèlè gan gbọ́dọ̀ kọjá àjà àpé ìpéjú ẹ̀yin náà wò bó ṣe gún régé kó wá jẹ́ kó kọjá àpé ìpéjú ojú ò lẹ́fẹ́ fi wò ó èyàn túmọ̀ sí wípé ẹ kú kàlẹ̀ níbi gbogbo tẹ̀ ti wò wá lẹ́ẹ̀kan sí ṣé wàá mọ̀ kínní kan ẹ pín fáwọn ẹlòmíì ẹ jẹ́ kàn mọ́ tí ẹ̀ ń jẹ́ ìgbàládùn ẹ jẹ́ kájọ tún kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bá a ti máa ń kẹ́kọ̀ọ́ lórí àwọn ètò yìí ojúmọ́ aláyọ̀ kí n kàn ṣe pa àkàròyìn kan fáǹfààní ara wa àti àwọn ìgbésẹ̀ tó kàn ń tó yá mọ̀ ń tó yá tẹ̀lé àwọn ìlànà àtọ̀ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi Mr Smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà ẹ ṣeun ṣeun tẹ̀ ń wò wá lóòrèkóòrè ó dìgbà kan náà ká tó fèrè pàdé lọ́sàn-án lórí ètò ìròyìn àpapọ̀